èyí ni àṣẹ òwúrọ̀ láti ọwọ́ pásítọ̀ Babátọ́pẹ́ Samuel kí Olúwa kí ó bùkún fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa. tán ni títí ayé la ó máa yàn ẹ ṣé o ó wá bá àmọ́ pé wá fún ọ ọlọ́run wa mo kí wa láti gbogbo tẹ́ ti ń gbọ́ mi láàárọ̀ yìí àyìn ọlọ́run àyìn ọlọ́run fún àánú rẹ̀ tó ti fi hàn àgbéga fún ìfẹ́ rẹ̀ lórí ayé wa lórí iṣẹ́ wa àgbé ọlọ́run ga fún ọ̀sẹ̀ tó lọ sátọ̀dé sunday òru wa mẹ́rù lọ àwọn ọjọ́ yẹn ti kóra rẹ̀ lọ kò gba èmi lẹ́nu wa ọlọ́run gbà mo fẹ́ ká gbé ọlọ́run ga láàárọ̀ ibi ẹ̀ ṣe fún àánú yín tó dúró títí láéláé while you are on bed wherever you are I want you to keep appreciating him mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí gbéga láàárọ̀ yìí oh God àánú ọlọ́run tó hàn lórí ọmọ pátápátá lórí ọkọ lórí ẹbí lórí ará I want you to start appreciating him this morning bí ọlọ́run ẹ ṣé o fún àánú yín tó pọ̀ bí yọrin I have something awesome for you this morning. I want you to wait and listen. But I want us to first appreciate you for his loving kindness concern, and family. Ọlọ́run tó yọ̀ǹda àánú fún wa nínú ibú rẹ̀ a máa ń kọ orin kan pé ó ní mà ṣe ìyẹn túmọ̀ sí pé ìbú ni ibi tí Ọlọ́run ní oore nínú ibú ibú túmọ̀ sí tó máa ní pé kànga ti já sí ibú ìyẹn túmọ̀ sí pé ó ti kanú agbami omi tí ò lè tán ó túmọ̀ sí pé ó ti kanú agbami omi tí ò lè tán omi tí ò lè gbẹ ọlọ́run oníbú ọrẹ ní oní ìbú ọrẹ tí ó ní ìbú tó ní ọrẹ tó pọ̀ tó ń kó fún àwọn ènìyàn rẹ̀ àwa náà dẹ̀ ní àwọn èèyàn rẹ̀ ẹ jẹ́ gbẹ̀rẹ̀gà láàárọ̀ ìfún àti inú ikú tó ti yọ̀ǹda èémí fún wa ọlọ́run tí ò pa èémí wa dé ọlọ́run tí ò gba èémí lẹ́nu wa and I've always said it on this platform that that is the most important thing your bread is the most important thing I want you to appreciate him this morning ọlọ́run ẹ ṣé o Jésù ẹ ṣé àníbi tẹ́ ẹ wà tí sáùndì yẹn bá bá yín bẹ̀ mo fẹ́ ká máa mérìṣà á olówó orí iye mà ṣe é ayérayé ojú ẹ pé ẹ kó mi yọ. nínú ewu ayé ọlọ́run ẹ ṣe tẹ́ ẹ kó wa yọ nínú ìdààmú ayé ẹ ṣe tẹ́ kó wa yọ I want you to keep appreciating him this morning. ẹ mà ṣe o ojú pẹpẹ ẹ kó wa yọ olúwa mi olúwa olúwa wa ọlọ́run ọlọ́run wa máa yá wa ṣàtàbàlà bí mi ẹ máa ṣe ayérayé mo dúpẹ́ pé ẹ kó mi yọ ó kọ̀ máa ń sí i. see, oh, come and see. Come and see what the Lord has done. Come and see. Ọlọ́run mo gbé ọ̀gá láàárọ̀ èmi ò wà láre àwọn tó sọ pé ẹ ò tó nǹkan kan Ọlọ́run ẹ tóbi ẹ̀fẹ̀ ẹ jìn lórí ayé mi mi ò wà láàrin àwọn tó lẹ́ ò tó nǹkan kan pé kò sí tẹ́ ẹ fẹ́ ṣe Ọlọ́run á gbé ọ̀gá láàárọ̀ yìí. Hey, come and see what the Lord has done. Come and see what the Lord has done. Come and see what the Lord has done. Oh, oh say yeah. Oh say yeah. yeah. We give you glory this morning. We give you the honor this morning. Lift him Thank you, Father. thank you father ẹ ṣé o jésù ẹ tẹ́wọ́ gba ọpẹ́ wa ẹ tẹ́wọ́ gba ìyìn wa ẹ tẹ́wọ́ gba ọpẹ́ wa ẹ tẹ́wọ́ gba ìyìn wa ẹ tẹ́wọ́ gba ọpẹ́ wa ẹ tẹ́wọ́ gba ìyìn wa ẹ tẹ́wọ́ gba ọpẹ́ wa ẹ tẹ́wọ́ gba ìyìn wa ẹ tẹ́wọ́ gba ọpẹ́ wa ẹ tẹ́wọ́ gba ìyìn wa I read from the book of Psalm one twenty three this morning Psalm one hundred and twenty three ah bí ọdún yìí ti ń parí lọ bí ọdún yìí ti ń kẹrù rẹ̀ lẹ̀ wọ́n rán mi sí yín sà àánú tí ìran yín ò rí gbà rí ó yẹ ẹ lọ gbà á mo ní àánú tí ìran yín ò rí gbà rí mo ní kẹ́ ẹ lọ gbà á bí ọdún yìí ti ń lọ bí ọdún yìí ti ń lọ selection by mercy mo sọ̀rọ̀ yẹn lọ́sẹ̀ tó kọjá láàrin ọkọ̀ tí ó wà nílẹ̀ wáì tó jẹ́ pé ọkọ̀ pétérù ní jésù kristi táwọ́ sí and láàrin four hours tó ti tó ju àwọn sódò mi ò hàn sọ iye time. yẹn fún wa láàrin ìṣẹ́jú díẹ̀ bí ó sọ pé ó kó ẹja ẹni tó jẹ́ pé òun nìkan ló ń dá ṣiṣẹ́ ó di employers of labour ó di pé net yẹ ò gbà mọ́ in fact tẹ́ ẹ bá lọ wo english version ó ní put deep your net ìyẹn túmọ̀ sí pé jésù ní pé kì í ṣe àwọn kan ní kó jù sódò ká ló ti mọ̀ ní kó gba gbogbo àwọn àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ kó jù sódò ṣùgbọ́n torí ó kàn ókè ókè màá gbà yín gbọ́ ó ju ẹyọ kan sísà ó dàbí obìnrin obìnrin opó yẹn obìnrin opó yẹn tí Elijah sọ fún Elisha sọ fún pé kó lọ kó lọ kó lọ go and borrow a vessel go and borrow vessels èyí vessel tó nígbè sọ pé nígbà tí last vessel kún tán ó ní òróró yẹn da wọ́n rán mi sí yín sà ìbápàdé láti ọ̀run wá ẹni àìrí tí èèyàn máa ń rí tí ẹni tí èèyàn ò rí fi ń rí èèyàn ẹni àìrí tí èèyàn máa ń rí tí ìtàn ayé ẹ máa fi ń yí padà bíi bíi ti Moses ẹni àìrí tí èèyàn máa ń rí tí máa ń gba ìtọ́ni bíi ti Abrahamu sà ẹni àìrí tí èèyàn máa ń rí tí ìrìn àjò àti ìtàn ayé yóò fi yí padà mo pàṣẹ bí ọjọ́ òní ṣe ń ṣí ẹni àìrí náà kó wọlé tọ̀ yìí wá mo ní ẹni àìrí náà kó wọlé tọ̀ yìí wá gbogbo ẹni tó wá máa ga láyé sà gbogbo ẹni tí ó wù ẹ́ máa tókè ó gbúdọ̀ rí ọlọ́run àìrí tá à ń sọ ìsà ọlọ́run àìrí tí Mósè pàdé nínú ní ní ní ní ní ní mídíàní ọlọ́run àìrí tí àwọn akọni pàdé mo pàṣẹ mo ní ní ìtí ọjọ́ yìí ṣe ń ṣí báyìí mo ní lọ́sẹ̀ yìí kẹ́ ẹ pàdé ẹ̀ ẹni àìrí mò ń sọ̀ lé lórí sama twenty three ẹni àìrí yẹn ni ni ni david ń sọ david ń sọ̀rọ̀ ẹ̀ níbí ìṣà ó ní ìwọ ni mo gbé ojú mi sókè sí ó ní ìwọ ti ń gbé inú ọ̀run ìwọ ti ń gbé inú ọ̀run a ò rí ọ ṣùgbọ́n a mọ̀ pé òun gbé nínú ọ̀run a ò rí ọ ṣùgbọ́n a rí agbára rẹ a ò rí ọ ṣùgbọ́n a rí ipá rẹ a ò rí ọ ṣùgbọ́n a rí gbogbo ohun tó dá a ò rí ọ ṣùgbọ́n a rí gbogbo iṣẹ́ ọwọ́ rẹ ó ní kíyèsí bí ojú àwọn ìránṣẹ́kùnrin ti máa ń wo ọwọ́ bàbá wọn àti bí ojú ìránṣẹ́ obìnrin ti máa ń wo ọwọ́ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni ojú wa ń wo ọlọ́run olúwa ọlọ́run wa títí yóò fi ṣàánú fún wa ó ní bẹ́ẹ̀ ni ojú wa ń wo ọlọ́run wa this man stayed there this man didn't run away This man knew something will come out from it. Sir, your level of waiting is determined by the trust that you have in God. Your level of waiting, sir, pé mo mú ẹni tèmi gbàgbọ́, kò sí ìgbà tí mo dúró de. Hebrew sọ pé only anyone that will come to him must know that he is the rewarder of those who seek him diligently, who seek him tó wá. Ọkùnrin àìrí ni David ń sọ̀rọ̀ yìí. Ó ní gbogbo ẹni tí ó ní àwa mọ̀ ó ní èmi máa dúró títí o fi máa ṣàánú fún ẹ yẹn mọ̀ sí pé ó ṣeé ṣe kó má jẹ́ ẹsẹ̀kẹsẹ̀ tó bá pè é ló máa dáhùn ló máa rí tóun béèrè ìyẹn tó ń pé kì í ṣe pé ẹsẹ̀kẹsẹ̀ bóun bá ti sọ pé i need this like technology uh, uh, society in which we are god operates a manual vehicle tó bá ti fi sí jẹ́ one wàá ṣe fi sí jẹ́ two àfi jẹ́ three jẹ́ àtó bá fi sí ló máa determine tó máa rí kì í ṣe automatic the world was created with an agri in an agrarian society with an agrarian formula ohun tó bá ti gbìn wá ní sùúrù wá ní sùúrù ló máa fi kà God did not change we created technology it wasn't God that created technology so it still remain the same only titi sir I want to enjoy you to also say this word I want it to be part of your philosophy that it is not usually what you ask for that you get it instantly you don't get it as asked most times you get it more than what we asked and most times we don't we get it more bigger because we ask it according to our size but he will answer according to his size mabalabado shatakada i don't know since when you have been waiting on god to answer you i decree what you will do this week the last step that you need to take that will make you see those things that you asked for instantly may heaven show you that direction in the mighty name of Jesus ó ní olú ọlọ́run wa títí yóò fi ṣàánú wa títí ṣá máa yín náà máa jókòó síbi ni o ó ní ṣùgbọ́n pé kò ní ṣàánú wa yẹn irọ́ ni o ó ní a máa dúró ni o títí tó máa fi dáhùn ni o àwa ò lọ ibòmíì mọ́ o ibí yìí la máa wà o we are going to be here till he answers but we are sure that he will answer ó ní olúwa ṣàánú fún wa ṣàánú fún wa nítorí tí a kún fún ẹ̀gàn púpọ̀ púpọ̀ most times ẹ̀gàn tá à ń là kọjá is like a key to us that may want to force us to do what we ought not to do I don't know who I'm talking to this morning but it's part of the process that God has created to take away some things in your life so that you will be fit for the master's use so that you to, you are going to be fit to the stature in which he wants you to form <laughs> there's a way you need to form that will make people come to you and celebrate you àwọn nǹkan kan wà tí ògbúdọ̀ bá yín gòkè mọ́mì àǹtí àwọn ìwà kan wà tí ògbúdọ̀ bá yín gòkè and you will also send people to cut them off from you so that you can fit into the size of hole that he has created. ó ní ẹ̀gàn yín pọ̀ mi ò mọ tẹ́ ń la kọjá tó dàbí ẹ̀gbọ́n lórí ayé yín arán mi sí gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run láàárọ̀ yìí mo ní ẹ̀gbọ́n náà parẹ́ mo pàṣẹ mo ní ẹ̀gbọ́n náà parẹ́ ní orúkọ jésù kristi ti násárìtì mo ní ẹ̀gàn náà parẹ́ ó ní ọkàn wa kún púpọ̀ fún ẹ̀gàn àwọn onírera àti fún ẹ̀gàn àwọn agbéraga why wọ́n ń gbéraga torí ń tẹ́yìn sì ń béèrè àwọn ti ní owó tẹ̀yìn wá àwọn ti ní lọ́wọ́ ọmọ tẹ̀yìn wá sà àwọn ti bí mẹ́rin ilẹ̀ mọ́tò tẹ̀yìn wá àwọn ti ní márùn so they feel like ah, no no no no no àlébélé rìn lórí búrúkà tó lówó gbúdọ̀ gbúdọ̀ kò sí ìpàdé asínwín àti olóṣì i don't know ipò tẹ́ ń là kọjá tó ti fi sí kíláàsì fi sí kíláàsì tọ́lọ́run ò fi sí àánú ọlọ́run kó fà yín jáde láàárọ̀ the summary of these things ó wá ní ohun ẹyọ kan tó lè mú ká kúrò ní ẹ̀gàn yìí ó ní àánú ọlọ́run àánú ọlọ́run màmá mo gbàdúrà fún yín láàárọ̀ yìí ẹ máa rí àánú ọlọ́run gbà mo súre fún yín láàárọ̀ ìsà mo ní ẹ máa rí àánú ọlọ́run gbà mo ní ẹ máa rí àánú ọlọ́run gbà bí ọjọ́ òní ṣe ń ṣí bí oṣù yìí ṣe ń tán báyìí mo pàṣẹ ẹ̀gàn yín kó tán mo ní ẹ̀gàn yín kó tán ẹrù àwọn ẹrù kan wà tẹ́ ò gbúdọ̀ gbé wọ December àwọn gbèsè kan wà tẹ́ ò gbúdọ̀ gbé wọ December bẹ́ẹ̀ bá gba Ọlọ́run gbọ́ lẹ́nu mi within twenty four hours àwọn ẹrù tẹ́ ò gbúdọ̀ gbé wọ December ó já dànù lórí yín àwọn gbèsè tẹ́ ò gbúdọ̀ gbé wọ December mo ní ó já dànù ọ̀run san fún yín Ọlọ́run àwọn ọ̀run san fún yín àwọn gbèsè tẹ́ ò gbúdọ̀ gbé wọ next month àwọn gbèsè tó gbúdọ̀ tán tó gbúdọ̀ tán that must finish I decree the mighty of Jesus my brother please keep sharing that this program àwọn gbèsè tẹ́ ò gbúdọ̀ gbé wọ next month mo pàṣẹ within twenty four hours mo ní kí ọlọ́run ó san ó ní olúwa ṣàánú fún wa psalm one twenty three mo wà ó ní olúwa ọkàn wa kún fún ẹ̀gàn púpọ̀ I don't know what you are passing through but God said I should tell you that he is able to do it you have to wait on him till you get it done. He will do it in his own time. When the beatings, beatings here gone here is shaping away some things in our life, it's cutting some excesses. And I pray that as you step into this new month. May the newness and the freshness of the grace and mercy of God come upon your life in the mighty name of Jesus. Amen. In Jesus' name we pray. Yeah, that's the second section. The third section is what we have is when we teach láti bí ọ̀sẹ̀ tó kọjá à ń wo ìtàn ayé pétérù ìtàn yẹn ó jẹ́ ìtàn tó ní agbára gan pétérù láàrin two hours wọn ò ṣàlàyé fún wa ṣùgbọ́n bíbélì náà ló káṣọ ẹ̀ òun nìkan ló ń dá ṣiṣẹ́ ó di employer of labour number two ó di ẹni tí irinṣẹ́ ò tó ṣiṣẹ́ mọ́ number three fíìmù ẹ̀ jáde sà number four ó rí ọlọ́run àìrí ìtàn ayé ẹ̀ dẹ̀ yí padà. What is this magic behind all these things? In a twinkle of an eye, twinkle of an eye, what is that same magic? That same magic can happen in your work. That is what I want to share with you. I want to start sharing the secret of the success of Peter, the secret of the sudden turnaround in the life of Peter. If you follow the same due processor, oh, you see things start working for you in a tremendous way. the first thing i said last week was divine direction and usually àwọn èèyàn máa ń béèrè pé báwo lọ́lọ́run ṣe ń báyàn sọ̀rọ̀ báwo lọ́lọ́run ṣe ń báyàn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá mọ̀ pé ọlọ́run ló ń bá wa sọ̀rọ̀ ní àwọn nǹkan kan a ò ní jiyàn kò dẹ̀ sí ẹni tí ọlọ́run ò ń bá sọ̀rọ̀ gbogbo ẹni tí ọlọ́run dá tó ní èémí ọlọ́run nímú lọ́lọ́run bá sọ̀rọ̀ asamse state parí ẹ̀ ó ní ó ní nígbà tó gòkè ọ̀rọ̀ ó ní ó fi he gave gift unto men ó ní even unto the rebellious so that he can have a dwelling among them àwọn ọmọ ọ̀tá gbogbo kò sí ìtọ́lọ́run bá sọ̀rọ̀ nù wọn so à ń bìyà ń tà sí ẹni tó ti gba Jésù Kristi gbọ́ if you don't find how God is talking to you or how God leads you it's a serious problem serious one and that's what I want to help you to solve through this week àwọn ọ̀nà tí Ọlọ́run gbà bá ènìyàn sọ̀rọ̀ torí tí ìbá ṣe pé Pétérù gbọ́ pé Ọlọ́run Jésù sọ pé ju àwọn rẹ síbẹ̀ yẹn ni story ayé ò lè change tí ìbá ṣe pé pétérù gbọ́ pé jésù lélẹ́yìí ó dé ó ní fi ó dẹ̀ mọ̀ ó ti ń gbọ́rú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ń gbòòrò ọlọ́run àìrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo báwa náà ṣe ń gbọ́ nínú àwọn ẹ̀rí tó ń ṣe fún wa pé ọlọ́run ṣe ọlọ́run ṣe pé ọlọ́run tẹ́lẹ̀ ó ṣe báyìí ọlọ́run bàbá ọlọ́run ṣe ń bá yín sọ̀rọ̀ nọmba one ọlọ́run bá wa sọ̀rọ̀ láti inner witness holy spirit holy spirit ẹ̀mí mọ́ ọlọ́run mo sọ lọ́sẹ̀ tó kọjá gbà tí jésù ń gòkè ó ní èmi ti ń lọ ó ní ṣùgbọ́n màá rán olùtùnú John fifteen John sixteen ó ní èmi á rán olùtùnú sí yín ó ní ìyẹn ló máa ṣàlàyé ló máa yànnàná gbogbo ẹnikẹ́ni tó ní bẹ́ẹ̀ bá ti sọ pé mo gba Jésù Kristi gbọ́ lórí àtúndùgbàlà lẹ́sẹ̀kẹsẹ̀ lóṣùwọ̀n ẹ̀mí mo ti wà nú ayé yìí ọtọmátìkì ni ṣòro dàbí ìgbà tẹ bá da aró sínú omi bẹ́ẹ̀ bá ti fi sínú omi báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ omi yẹn ṣe jì it is so automatic that is one of the things that are automatic in the kingdom that when you say I accept Jesus as my Lord and Saviour ẹ̀mí mọ́ ti wọnú yín lẹ́sẹ̀kẹsẹ̀ ìdíwọ̀n agbára ti wọnú ayé yín láti di ọmọ Ọlọ́run ìyẹn túmọ̀ sí pé ẹ ti di ọmọ Ọlọ́run ẹ lè sọ̀rọ̀ bí Ọlọ́run torí ọmọ tí Ọlọ́run bá bí Ọlọ́run ni ẹni tí Ọlọ́run bá bí Ọlọ́run ni ẹ ti lè sọ̀rọ̀ bí Ọlọ́run ẹ ti lè wà bí Ọlọ́run ẹ ti lè ronú bí ọlọ́run ẹ ti lè jẹun bí ọlọ́run ẹ ti lè pàṣẹ bí ọlọ́run ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ní ìgboyà bí ọlọ́run ẹ gbọ́dọ̀ ní ọkàn bí ọlọ́run ẹ dẹ̀ gbọ́dọ̀ lè gbọ́ràn sí ọlọ́run lẹ́nu there must be a deep connection between you and God ẹ gbọ́dọ̀ lè gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu what am I trying to say that is bí ọlọ́run bẹ́ẹ̀ bá ti lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn lẹ́ẹ̀ ti ní ẹ̀mí mímọ́ ẹ̀dẹ̀ gbúdọ̀ máa gbọ́ kẹ́ máa gbọ́ ohun tó ń sọ kẹ́ máa ṣe ohun tó ń sọ bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ohun tó ń sọ lẹ́sẹẹsẹ ló máa ń wo òun náà láti máa darí yín bó ṣe ń wù ẹ̀yin náà láti máa gbọ́ you must love listening to him bẹ́ẹ̀ bá rántí ọ̀sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ nípa ìka márùn pé ìka yìí ìka yìí ní ìjúwe nínú ọ̀rọ̀ ọlọ́run ìka yìí study the word of God this finger love the word of God this finger meditate on the word of God No, search the word of God. This one is meditation. This one is love. You must love the word of God. You must also love Holy Spirit. You must sing good song to him. Ẹ̀mí mímọ́ ẹ o, ẹ̀mí àwọn wòlíì. You must keep singing. The more you echo that name, the more you acknowledge his presence in your life. And the more you acknowledge his presence in your life, the more he has the responsibility to guide you into all truth. And the more you call that name, the more you are conscious of the fact that is in your life, and the more you hear him speak. And the more He knows that you are conscious about his presence, the more He will expound the truths of the word of God and He will be able to direct us. So, through inner witness, he wants to speak to you through the Holy Spirit. So, I want you to build a communion with the Spirit of God in you. mo fẹ́ kẹ́ ẹ ẹni wọn ẹ ṣe o ẹ máa ṣe àná ẹ ṣe ìjẹta talk to him he's a being tòótọ́ kò ṣeé fojú rí ṣùgbọ́n ẹṣẹ́ rẹ̀ ṣeé fojú rí a kò ṣeé fojú rí ṣùgbọ́n ògidì rẹ̀ nínú wa bá a bá ṣe ń ṣiṣẹ́ òun ló ń ṣiṣẹ́ ẹ máa gbọ́ táwọn ránṣẹ́ ọlọ́run pé ẹ̀mí wọn ṣe òyìn tó ń sí pé àwọn tá à ń rí ìyàwó akọ́là ń ṣe ẹ̀mí mọ́ ló ń ṣe ilé tá à ń rí ìyàwó akọ́là ń ṣe ẹ̀mí mọ́ ló ń ṣe òun ni oníṣẹ́ ìgbà kẹyìn you must know too many things about this Holy Spirit maybe one of these days i will expand about the spirit of god òun ló níṣẹ́ ìgbàkẹ́yìn jésù kristi lọ ẹ̀mí mọ́ ọlọ́run ló wà ló ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ bá bá if you want to do exploit you must be able to listen to him you must be able to hear him speak you must be able to do what he say the more bí ẹ̀mí mọ́ ọlọ́run bá ṣe ń dàrẹ́ tiwa bá bá ṣe ń ṣe tó sọ fún wa sí láṣẹ máa máa gbọ́rò rẹ̀ láṣẹ máa máa gbọ́ látọ̀dọ̀ ẹ̀ ṣùgbọ́n tó bá bá wa sọ̀rọ̀ tá ò bá gbọ́ bá gbọ́ lóòrèkóòrè the more we will be losing what he wants to say the more though he is patient though he, is, uh, he has endurance he has perseverance but it is to our detriment when he is speaking to us and we are not listening so nípa ẹ̀mí mímọ́ fellowship with him talk to him acknowledge him want ẹ fẹ́ gbọ́ I pray God help us in Jesus name the second way through which God speak to us that we hear his direction is through the wise counsel proverbs chapter thirteen verse twenty wise counsel ẹ̀bùn lọ́gbọ́n ọlọ́run ti yọ̀ǹda ẹ̀bùn ọgbọ́n fún àwọn kan àwọn táwa lè rò pé proverbs thirteen twenty because of our time we won go there oh wow we are almost off off off timing ẹ̀bùn ọgbọ́n the spirit of i mean the counsel wise counsel from wise people sir bí àwọn kan bá pè èèyàn jókòó bó bá báyàn sọ̀rọ̀ yìí ó máa wà á mọ̀ pé ọlọ́run ló ń bá ẹ sọ látinú wọn àwọn ìránṣẹ́ ọlọ́run they have this gift of wise counsel when they talk to you and when you see that what they tell you is according to the word of God sir please listen it's one of the ways through which God leads you men are also gifts men of God are gifts to us ara ẹ̀bùn fún wa ní ìránṣẹ́ ọlọ́run But the, the, the, the, the, the, the, what devil is doing now in our present days has made people to disrespect the pastors. I told my one of my friends, I said, Èṣù ti didi pè àwọn kan, ó ti pè àwọn ìránṣẹ́ Ọlọ́run kan sínú agbo, ó pè wọ́n, òun ló pè wọ́n, he called them láti rán wọn níṣẹ́, iṣẹ́ ọwọ́ wọn iṣẹ́ ibi dẹ̀ ni, àwọn ní Bíbélì sọ pé nípa èso wọn, nípa ìhùwàsí wọn àti èso wọn la ma fi mọ̀ wọ́n ó dìídì pè wọ́n sódà tó má ti bẹ̀rẹ̀ sí í ṣe ohun tí ò da wọ́n á lè bẹ̀rẹ̀ sí í fi ojú kó gbogbo wa papọ̀ pé ìránṣẹ́ ọlọ́run burúkú ni gbogbo wa it is demonic it is end time demonic strategy to make people lose interest and lose focus on the gift that God has given to them which is the man of God it is a simple arithmetic ó ti mọ̀ pé bóun bá bọ́ bá bí owó ìránṣẹ́ ọlọ́run bá gbé one thousand Nàìjíríà bóun bá ti pé hundred tó bẹ̀rẹ̀ sí tí àwọn ìwà burúkú hundred yẹn bẹ̀rẹ̀ sí pọ̀ people will be skeptical people want to run away from pastors because wọ́n máa bẹ̀ sí fiwájú ara wa ní pé ẹ̀rí pásítọ̀ yẹn ẹ̀rí bí pásítọ̀ náà náà pé gbogbo ara wọn and of which God send minister of God to men as a gift so that they will be able to guide them in problems. They will be able to pull them through, through the wealth of wisdom that He has given to us. It is through wisdom that God created the whole earth. Go and study the book of Proverbs chapter eight. Nípasẹ̀ ọgbọ́n ni Ọlọ́run fi dá gbogbo nǹkan. So there's always a creative wisdom to create new things. So if there's any vacuum in your life that you know that there's a need for you to create, you need to consult the creative wisdom of God so that it will release the, the creative design for you, the creative template for you to replicate so that those things that are missing can come in fullness and come with grand, I mean, with excellence in your life. So wise counsel is Proverbs 13 20. Number three, through God-given desire. By God's grace, tomorrow we're going to start, we're going to continue because of our time i pray that as you step into this day kaparabodi ọjọ́ ní ọjọ́ ń fọhùn ìmọ̀ndé ìmọ̀ fi mọ òun o ó ní kò sí ibi kan àti èdè kan táwọn ti gbọ́rọ̀ wọn ìgboro wọn la gbogbo ayé já ọ̀rọ̀ wọn títí ní òpin ilẹ̀ ayé mo pàṣẹ ní ibikíbi tẹ́ ẹ bá wà lẹ́nu bẹ́ẹ̀ bá ti gbé orí wọ ọjọ́ bẹ́ẹ̀ ti bá ti gbé orí tẹ́ orí sí abẹ́ ọ̀run tẹ́ orí sí abẹ́ sánmọ̀ mo pàṣẹ mo ní aláàánú kó wà yín rí mo pàṣẹ fún afẹ́fẹ́ tí ń fẹ́ ire wá bá ènìyàn bíbélì sọ pé afẹ́fẹ́ kan sì lọ ó ló sì fẹ́ máa nà wá wọ́n jẹjẹjẹ wọ́n yó afẹ́fẹ́ tí ń fẹ́ oore wá bá ènìyàn mo ní ó fẹ́ sí ayé yín mo ní kó fẹ́ ìtura sí ayé yín mi ò mọ tẹ́ ńlá kọjá mo pàṣẹ afẹ́fẹ́ tí ń fẹ́ ìwòsàn afẹ́fẹ́ tí ń fẹ́ ìtúsílẹ̀ mo pàṣẹ kó wọnú ayé yín mo ní kó wọnú ayé yín lọ́sẹ̀ yìí orí yín ò ní sùn nínú àgbàrá ìjẹ mo ní lọ́sẹ̀ yìí orí yín ò ní sùn ní àgbàrá ìjẹ orí ọmọ yín ò ní sùn nínú àgbàrá ìjẹ orí ọkọ yín ò ní sùn ní àgbàrá ẹ̀jẹ̀ gbogbo ìpinnu òkùnkùn lórí ayé yín mo ní ó di asán ọwọ́ ọlọ́run kó àlàra yín ọwọ́ rẹ̀ kó bá yín gbé ẹ ò ní dìdàkudà mo ní ẹ ò ní dìdàkudà mo fẹ́ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí share program sí once you come in contact with this program mo ní ẹ bẹ̀rẹ̀ sí share orí yín ẹ ò ní dìdàkudà ẹ ò ní di rádaràdà gbọ́ aláṣẹ ọkùn jésù olúwa wa àmì èmi lọ́mọ yín ọ̀rẹ́ yín pastor s sam babatope láti ìjọ christ apostolic church òkè agbára àdúrà citadel of grace ẹ má gbàgbé twenty one days praise challenge tá à ń bá lọ sà ẹ̀rí ti pọ̀ jù àwọn ẹ̀rí ti pọ̀ jù mo dẹ̀ mọ́ mi ò tí ì gbọ́ ẹ̀rí títí ẹ̀rí títí ẹ̀ ò tí ì sí bẹ̀ mo fẹ́ ká bẹ̀ sí ní ọlọ́run every day you can you can ẹ kọ ohun tẹ́ ẹ bá fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí ní yìn ní every day lórí nǹkan yẹn ẹ yìn bí ẹni tó ti gba delivery kì í ṣe bí ẹni tó tó tó gba promise nìkan ẹni tó gba promise tó dẹ̀ ti gba delivery praise him so hard praise him with all your heart and you will definitely see results. I pray that God strengthen you. Till tomorrow, that I will meet you 6 a.m. to 6:30. God bless you.